ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé èrè ọkàn fúnra lára alákòóso kan ni abẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ló sì wà hmm, abẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ló wà ṣé ẹ mọ̀ pé èrè ọkàn tó múnádóko nígbà míì àmọ́ àmọ́ múni ṣàkíyèsí àwọn kankan àmọ́ pàkíyèsí àwọn kankan fún ènìyàn sórí kínní tó bá tó àsìkò kan tó bá tó ìgbà kan wàá fẹ́ ṣe o ṣùgbọ́n tètè múra dúró báyìí tètè múra.